ولا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نواصل كتابنا قطر الندى وبل الصدى لجمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله لا تنسوا أننا في باب الإعراب عن حنصنق إعراض so أحدثنا عن أنواع الإعراض بينا المشترك منها والمختص كما بعد بعد كده درسوا هذا الصلاة مشترك هنا لا تجعل الرفع والنصب قد يصنف مختص بالأسماء هون على الجر الجزم مختص بالأفعال هون على الجزم و تحدثنا عما يعرب بالحذف وبتغيير الحروف هذا صنف كريم أنا هذا يقاسي حذف لما في استيراد ولا بأفعال المعتلة آخر حريقة تحدثنا عنها ثم تحدثنا عن الأفعال الخمسة المحذوف آخرها نصب أو جزم وتحدثنا كذلك عن الأسماء الستة وذكرنا الخلافة بين العلماء عن الأسماء الخمسة أو الستة وبينا إعرابها أن الواء ها هو علامة الرفع والألف علامة النصب والياء علامة الجر اليوم إن شاء الله تعالى نواصل درسنا عن ìrọ́bì almusanna ìrọ́bì almusanna bóò láti sẹ ìrọ́bì musanna òun la fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní orí ẹ̀ lẹ́nìí insha ta'ala قال المؤلف رحمه الله تعالى والمثنى والمثنى كالزيداني كالزيداني والمثنى كالزيداني ṣé àfáà tó yìí bùtù padà rí àbí? tó àwọn ọ̀sán pé kàzàyè dá ibi nítorí pé hìkáyà ni ẹ̀dígẹ́tì hìkáyà ni láì pé kè sí ráàyè yìí ni ọgbọ́dọ̀ pé kàzàyè dá ni ọgbọ́dọ̀ wí ẹ̀dígẹ́tì láì wọn tó wù ní fún kàzàyè dá ẹ̀ ni wọn lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ìdí ọkàn fún ni ọdẹ kàzàyè هيبقى مين مبتدا عبافة مرفوع على ألف نيابة عن الضمة مثنى هيجا في قائمان سياسي رب الكنابة فيرفع بالألف آه، يرفع بالألف عينات رؤاتي سيبانسي الحمد لله ولا تنسوا أن في المثنى المذكر والمؤنث كما قلت في الزيدان كذلك تقول في الفاطمتان قولي في فاطمتان إذا قصدت فاطمة العلم تاني بابي باين وبقبل علم قولي صقيه ọkọ̀kọ́ wí fáàtì mọ́tù tó bá jẹ́ mufrat wọ́n ìdá káàna musanna yaqulu alifatima tani kàdálíkà ìdá kúta muhammadun kíni o fi mufrat wọ́n ìdá káàna fi musanna wal jamu yaqulu alimuhammadani níta alifọlámu padà padà alimuhammaduna bẹ́ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bi zaidun yaqulu fi mufrat zaidun. ọ̀fìlmùsánná àzàìdáàní ẹ̀dìrí bó ṣe wí ó jálè fọ̀láàmù tí àwí ń bi múkàdù yẹn padà tó bá di jámù ní àzàìdóòrì ó di rẹ̀ tó náà alam tó bá ti jẹ́ alam ó ní fàtímátú tó bá di méjì ó ní alifátímátáàrí tó bá di púpọ̀ alifátímáọ̀tù muhammadun alimuhammadani <coughs> alimahamadu lórí ẹ̀ náà lọ sí zaidun azaidani gbọ́ di púpọ̀ nǹkan azaiduna azaiduna ọ ọ wá ní wọ̀jámọ̀ wọ̀jámọ̀ mọ̀dákẹ́rù sáà nínú azaiduna lọ́dúnrí ìkáyà náà tún azaiduna ha ọyá bó lẹ́sẹ̀ sọ̀rọ̀ ọbẹ̀ ọ̀yọ́rù fa ọ̀yún sàrá ní bèlìyà áàfún onírọ́fún pẹ̀lú wo bí ká sọ wípé já àzàìdúnà já àzàìdúnà já àzàìdúnà ọ̀tí rí bẹ́ẹ̀ ẹlẹ́rìí fún àzàìdún ẹ̀pẹ̀ ní fáìlún wà aláwọ̀ tọrọ fáìhí àlùwà ìyá pátán a ní ìdọ́mà ti ràndà ọjà mọ̀zákàr sàálẹ̀ pọ̀ wáyídá kóta àkọ́rọ́mùtò zaidina àkọ́rọ́mùtò zaidina kí ni àkọ́rọ́mù máa jẹ́ akọ́rọ̀m akọ́rọ̀m kí ni lùmọ̀gán ماضي ماضي اها آه. ها المتحرك اها آه. ها آه، ما سيبه وطاو كلاطي ها ها القائل الزايدين مهاجا كنا Ah, ọmọ yìí máa dí wa lọ́wọ́ jọ máa lọ sọ́dọ̀ ìyá rẹ̀ ọ́ jọ máa lọ sọ́dọ̀ ìyá rẹ̀ ọ́ jọ máa lọ́dọ̀ ìyá rẹ̀ ọ́ máa dí lọ́wọ́ ọ máa dí wa lọ́wọ́ ní ìmọ̀ ọ ọ̀yà wọ̀kílà. wọ̀kílà wọ̀kílìkà máa àdọ̀mí rí àlùmọ́sánà. ó ẹgbẹ́ bó ṣe yẹ o ó ní wọ̀kílà wọ̀kílìta máa àdọ̀mí rí àlùmọ́sánà. kíkìlá wọ́n fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ ọ kíkìlá àti kílítà tí wọ́n bá wà pẹ̀lú arọ́pò orúkọ òrìbúhù mọ́ ẹ̀rọ balùwàtàmì. Ẹ̀gbọ́n mi dídẹ̀, díẹ̀ díẹ̀ bá ti wí. Kílá àti kílká ká bá rí dọ̀mí rù lẹ́yìn wọn. Ẹ̀sìn ìrọ́bù rẹ̀ ní kíni o, ìrọ́bù lùmùsànà. Obìnrin tí wà látùsàhìn. ìdá kánà kílà wọ̀kíńtà máa lísìmì zọ́ọ̀hìẹ̀ lá yọ̀ọ̀rọ̀bánì ẹ̀rọ̀bà lùmùsànà ìrọ́bù láwá sí ọ̀kárẹ̀ wọ́lọ́ ìbò ti dáhùn rẹ̀ ó ní nọ̀ríbùhú ìrọ̀bọ̀ntàkìdìríyà nǹkan dára ta lẹ́mà jọ̀rọ̀ bọ̀ ẹ̀ lọ nǹkan dára ta lẹ́mà jọ̀rọ̀ bọ̀ ẹ̀ lọ àwùjọ àwọn sọ ẹ ti gbogbo lágbẹ̀rẹ̀ kí n sọ wípé kí lè ta àhán lórí pọ́mọ náà ti wí kí lè ta tọ́líbàtà ní lórí pé ìsọ pé tọ́líbàtà yé ni o àbí kẹsì já ṣe báyìí tá a bá ní kílíkà o lè fi ń tọ́líbàtà yá nì náà ṣùgbọ́n kò sígbà kan tó ṣe ń di kílíkà yẹn sí kílíkà yìí ìjà bẹ́ẹ̀ kárọ́ lọ kílítà tọ́lébà táìlì ẹ mọ̀ kọ́ bá dẹ́dà náà sọ pé ọkàrẹ̀ ọmọ mi bákàlá òfin kílítà àlìjẹ́nà táìlì tọ́wọ́ àláyé rọ́fún kílítà tọ́wọ́ àláyé nẹ́sùbà kílítà tọ́wọ́ àláyé ìjárì kílítà. ìrọ́ọ̀bù táwa ṣe a ni ìrọ́ọ̀bù tàbí tó wù yẹn òun ni mọ̀kàdára tàbí alàlì ìtumọ̀ tàbí yẹn ni mọ̀ ní àmì ìṣòro rí àtàbọ̀ wàhúwà mọ̀gọ́ ọwọ́ àti àlìjẹ́nà tẹ́niyàn ní mọ̀tọ́ mọ̀jòrò wà lámọ́tọ́ dárí yìí ti sọ wípé jáà ìláhù mọ́ ẹ̀sùn ti dàrú onídọ̀mí rò nìyàn o jáà ìláhù mọ́ kíláàrí fún kìlà ìlà ẹ pè ní fáìn mọ́rọ̀ wà láwọn tó bá fún alẹ́ alẹ́ ẹni yá a àni dọ́mọ̀tì ọ̀lẹ́ àgbẹ̀rún mùsànnà ìrọ́bù mùsànnà lè máa ṣe wà húwọ́ mú bọ̀ húmọ̀ yẹn pè ní kí ni ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ọmọ mi bá kàlá òfin kádàwó láì sí ìbáwáì bẹ̀rẹ̀ láti yàmì híyà sí ìbáwáì hù láti kúrò sí ìbáwáì hù nẹ́kà fákò báyìí na sí ìbáwáì hì wọ̀ sí ìbáwáì hù nìí lórí pé mo rí pé ẹ̀sìn gbọ́ kí ó díẹ̀ díẹ̀ ló jẹ́ máa sọ. Bí ìfàkùn bẹ́ẹ̀ lè sí bàwá yìí, ìkẹsìrì, kò sí bàwá yìí hàn ìtàníwìn. Bísí lòun mẹ́fà àti mọ̀ hàbìrì, ìdá àrádìí náà ànúlà kébà ha bílákọ̀bí sìbáwáì bẹ̀kúlù sìbáwáì hàn ní. fàámà sìbáwáì alifárìsì alẹ́dì kàtà alkitab àfẹ́sùn kìtàbì yìí alkitab owó ikọ̀ tí ó sọ sí ọmọ fáṣẹ́ǹdẹ̀ ni kìí sí lábáwá fárìsì kìí sí lábáwá rárá àwọn ará fáṣẹ́ǹdẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní síbáwáì kìdẹ̀ sí mẹ́wùgán ló fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ sí tó padà já sí náírà lójijì kí ló fà náà fún àfáà sí kéwú ké ló di wàhálà wọ́n bá ń fi fi ẹ̀yẹ láàfáà ah! sí bínú tán nìyẹn òun ni má fi fi ń sí ẹ̀ mọ́ fẹ́ kẹ bínú tán tó ní wọ́n fi sọ pé tí kìíní yẹn ni wọ́n ń pè ní símọ́s tàbí kí wọ́n ń pè àdàfàìyà kìíní tó púṣì yàn àdàfàìyà tí ó tàrí èèyàn tí àá ah, àá ah. ìdínà wọn sálábà ni wọ́n ní mo sì omi náà báyìí ah! àti kí n mójú tó kì ní yẹ o ó sì bẹ̀rẹ̀ sí bó sì lọ kì náà wù mọ́lẹ̀ ní afá ó kéwúrú ni o tí ó dàrú ni o ó dá kí níyẹn ṣe ohun tó lọ títí gan-an. ẹ̀hẹ́n àsọ́fà àtọ̀rọ̀ sọ̀fáwù lọ́dọ̀ wà lára ìyẹn bá sọ wípé à ìkakúkawó ni wá ń kà yìí òjò bẹ́ẹ̀ lọ bàbá àti lọ bẹ̀rẹ̀ tó yìí ni bó ṣe di ìmáàmù fi náhàwé ìmáàmù fi náhàwé bẹ́ẹ̀ mo bá sọ pé hùnẹ́ẹ̀ka fọ́ọ̀kùn bẹ́ẹ̀ nà sí ìbọ̀wá yìí ọ̀sì ìbáwá ìhàn ẹnìkan náà bá mọ nẹ́rù tẹ́fẹ́ ròyìn ìbáwá ìhàn kí ìgbàládì ṣùgbọ́n ọgọ́rọ̀ ìgbólóhùn sí ìbáwá ìhàn nítorí pé níta àmọ̀ tí ń jẹ́ sí ìbáwá ìhàn wà wà áìlàmù màrún bí lẹ́sì wà wà ìmáàmù ìmáàmù náhàwì alladhi kataba alkitab bẹ̀rẹ̀ tíra yẹn tó wúrù bá kéwu náírù ni ọ gbọ́ bẹ̀rẹ̀ tíra yẹn sọ̀tún alákọ̀ọ́kọ́ kíìlì ẹlẹ́ẹ̀kejì fáìlì ẹlẹ́ẹ̀kẹta wọ̀ fún bó ti káwọn yẹn ń gbé wúndì lónìí ẹ bá wò bó ti wá dì nísì wọ́n bá mú fíìlì wọ́n sọ pé ẹn tọ́sùn ilẹ̀ àkàlàsà wọ́n bá mú èsì mi wọ́n sọ ohun <laughs> Orí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pẹ̀lú ìsúnmọ̀ ìgbésẹ̀ alam, ẹ̀lẹ̀ táyì, kí mọ́ ní hákù láti ẹ̀nà bí owó ni ẹ̀. Ẹ̀lẹ̀ tá àti kìlá. Mò ń bọ̀. Ọ̀kárì. Ọ̀kárì, ọ̀kárì, ọ̀kárì. Hmm, Ẹjá pè mọ́ ní hákù bílmọ̀ sánà ibi yẹn pété ẹ bá parí ìrọ́bù yẹn okó àkíyèsí ẹ bá parí ìrọ́bù yẹn ṣẹlẹ̀ pé já à já à kìlá hùmọ́ ó ní kìlá fa ìlú marfu'un wọn àìlámọ́ tọ́lá fa ìhí àlìfò niyabatan àni ìdọ́mọ̀tì lẹ́ànàhù mulhaqun bil musanna torí pé laysa musanna haqiqiyan ma innama yulhaqu bil musanna bó ṣe ká máa ra àwọn kan tó ṣe pọ́n fún wọn lé fún ajámọ̀ wọn lákàrí sáàlì náà kàzáàlì kàkílà kàkílìkà ọ̀hún àmọ̀dọ́ ẹbí sọ fún mọ́ yẹn àmọ̀dọ́ fún ilé ìhìnú. bẹ́ẹ̀ náà kẹsàn pé já kìlìtáhù mọ́ àbírọ̀ àìsù kìlìtáìhì má kẹtìrí àwọn méjèèjì náà mórí rọ̀ àìsù kìlìtáìhì má. ọ̀rọ̀ ẹ ti Um, uh, ó ní tó oh, ibi táwà lọ kìí ní ọ̀gbẹ́yìn náà ti ṣẹ̀rọ̀ bù rẹ̀ irú ìtẹ́sí kílítàlíjẹ́nà sáyẹ́nì kílítàlíjẹ́nà fẹ́ mọ́sálásí rọ́bù rẹ̀ ẹ̀sì rọ́bù ẹ̀ bí bá a ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yẹn náà ìjágbà pé bẹ̀rẹ̀ lọ́wọ́ kílítálí jẹ́nẹ̀ táìní ẹ̀hẹ́ mọ̀tádà mọ̀rùfọ́ ẹ má tún yá ẹjá o ìyàtọ̀ tẹ́ láàrin àdọ́bọ̀ ọ̀dọ́bọ̀ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ àníyàtọ̀ ń bẹ láàrin àdómọ́tí ọ̀dọ́m kí ìsìláhì nàhùyè látẹ̀kúlù dọ́mọ̀tí ẹ̀là ẹ̀rọ ọ̀dì hákàtà látẹ̀kúlù àdómì fìrẹ́yìn ó mọ̀ kó lè wí dóòmù tó bá fẹ́ sọ wípé mọ̀bí alákìlọ̀ máa ń tó mọ̀ kó ní sọ pé alàlè pàtàkì alákìlọ̀ máa ń sọ pé alàlè alàdóòmù alàdóòmù

ọ̀yà. ẹ máa bá wọn dáṣẹ yẹn ọkùnrin ẹ máa sọ díẹ̀ díẹ̀. láti jù wọn lọ ní ọjà. ẹ ti jù wọn lọ ẹ ti kọjá gbogbo eléyìí. a máa fi kéwúlẹ̀ fún àwọn ọmọdé. a ní dọ́mẹ̀tì. ọwọ́ àmọ́ bá. ọlọ́run níbi tí wọ́n bá ti lè. alìjẹ̀ndẹ̀ káyé ní. Thank àlèyà alẹ́lẹ̀kẹ́ sọ́ọ̀tì musanna lẹ́yìn musanna lẹ́yìn ẹ̀hó àà má sí bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀hó musanna ẹ̀dì tí ó mú ìdọ́fù tẹ́lẹ̀ ẹ̀mẹ́jì lẹ́fẹ́ pè wọ́n fẹ́ pè lẹ́ẹ̀mẹ́jì ó ní wọ̀kádà wọ̀kádà sinẹ́ni wátìmẹ̀ta ni mọ́tò lápá واثنتان مطلقا اثنان واثنتان ìrọ́bù mùsánà lórí mú ọmọ yìí síbì kan ó bá yẹ kó fara kalẹ̀ jẹ́ tó bá rí kó tó fara balẹ̀ ó fún da ọgbọ́dọ̀ parí fóònù mi lulẹ̀ ájá ọ ó ní bẹ́ẹ̀ ni à ní gba ìbẹ́ ọ ó ní ọ̀kadà sinẹ́ni wàsínẹ́ta ni ó bẹ́ẹ̀ náà ni ìsinẹ́ni àti ìsinẹ́ta ni ọ̀ ìsmẹ́ni sọ́sọ́ yìí fi já àsmẹ́ni ti bẹ́ẹ̀ bó ṣe ṣe rọ́ọ̀bù kámẹ́rà lóṣù lọ àìsù smẹ́yìn ni mínà tọ́làbà ẹbírí ọ̀dá sàlámpà àlà smẹ́yìn ni mínà nàìjíríà àdìgẹ́dì àsàlámà sáwọn ẹni méjì inú àwọn tó pàṣẹ ọ̀rẹ́ àdìgẹ́dì bẹ́ẹ̀ bó ṣe ṣe rọ́ọ̀bù ẹ̀gẹ́lẹ́ ẹ̀ jẹ́ alátùkọ̀ tẹ́kọ̀ọ́ ọ̀yá wà ń kiri wà ń rú kìbá afẹ́kẹ́ já farabalẹ̀ ń bẹ̀yàn wà ń rú kìbá kódà kí wọ́n rọ̀ kábà rẹ̀ tó di ìsinmi aṣara ẹ̀ sí ìgbọ́mi ó fi hàn pé máa sọ pé já àìsinmi aṣara ẹ̀wọ̀n pé mùsà mẹ́wàá lẹ́là ń bá lọ ọ̀sọ̀ pé jáà ó dé kìsí náà ó pè ní fáyìnlò àbẹ́ẹ̀kọ́ alámọ́tọ́wọ́ fún ẹni kí ní àlìwá àti àlẹ́ alif rẹ̀ ṣe wọ́n jẹ́ àlẹ́ alif ó sì jẹ́ mùtọ́fù fún aṣára aṣára ni ẹ̀bà ní òun lórí ádà ni lórí kọjá ádà lórí ẹ̀bà náà lórí fáyà ni bẹ́ẹ̀ pàtẹ́sọ̀ ni ọ̀bá gbá ìsìnà àṣàrà mú lọ́dọ́gbọ́n yẹn pé wà ń rókì bá kódà kí wọ́n gbégun ra wọn àwọn méjèèjì ìsìnà tá àṣàrà tà má dàá pọ̀ o máa gómìnà bá ti sọ lábá ni wọ́n máa tọ̀dọ̀ tẹ́ o. ó ah. sì wàá kó gi lọ́wọ́. Pápọ̀ ojú ọ̀yá. Adìlẹ́ bá gbọmọ wá lé gé wọ́n. Ìfúnlẹ̀ táá. Pẹ̀lú tó bá jẹ́ obìnrin, tó bá jẹ́ obìnrin, ó fi táà sí di aṣára àti ẹ̀. Já àkísímẹ́ aṣára ọ̀nìfà. Òkèrè, já àkísímẹ́ aṣára àṣàbà tọ́lìbá. eléyìí jẹ́ kí ni o àmì yìí zọ abẹ́ ẹ̀kọ́ wọn ló fi bá a kìíní eléyìí ni wọ́n sọ pé já ìsinẹta ìsinẹta wọ́n wá sọ pé aṣí ni mo rí o aṣírọ́ta. Ọ̀líbátán. Báà sí máa ń ká ní ìlú òkèrè fọ́n máa wúwí kúwí o. Ẹ o, aṣí ni òun ò ní jẹ́ aṣára o. Sàlásàtà aṣára. Ọbájú obìnrin ọ sọ yí pé sàlásà aṣírọ́tà ẹ̀dùnmọ̀ mẹ́rin ẹ̀ o ó tún sọ wípé àrùbáta àṣàrà ọba domi ó sọ pé àríbá àṣírọ́ta ọ̀ní bàtà òun náà máa ń sọ pé àìlá àìlèjì àìní màbẹ̀ní àìlá àìlèjì àìní wọ́n wá wà láàyè báyìí mo bá ní rọ̀ àìtù arúbáà aṣọ́rọ́tà ọ̀lìbàní. ọ̀tẹ̀lẹ̀ arụba a ni arúbáà a aṣọ́rọ́tà ọwọ́ àṣọ́rọ́tà ìwà àpapọ̀ arúgbó àṣírata ó wù ibi gbólóhùn kẹni torí mọ̀rákàbù ẹ̀yin náà ìta máa ń gbọ́ mọ̀rákàbù kan tó ń kẹni mọ̀rákàbù tẹ̀ríkìbá mọ̀zíyán ìsìnàdíján ìdọ̀fíjá. àbẹ́lẹ̀ ìgbọ́ rí ni ẹ̀ka níbi ìṣàwádìí ní tàlẹ́tàní àdáni. ìsìnàdíján mo ní bí wọ́n sọ pé jáàdàlẹ̀ ẹnìkan ni wọ́n ń kọ́ bẹnu àfáà jádàl haq já a jádàl haq ló sì máa mọ́ aláìláì nìyẹn ọjọ́ àwọn ọba alábákù ọ̀gẹ́dì rẹ̀ àwọn ọmọ yíyá nìyẹn tún ní ìdọ̀fíyá ìdọ̀fíyá yẹn náà mo dọ́fù náà ọgbà lè ọ̀sẹ̀lẹ̀ ìdọ̀fíyá yẹn míyàn máa sọ̀rọ̀ bò ń dáadáa tó nípa bẹ́ẹ̀ já àt ìsìnmẹ̀ta aṣírátà tọ̀líbàtán tó ti yọ bẹ́ẹ̀ ìsìnmẹ̀ta ó sì rọ́bọ̀ ní rọ́bọ̀ mọ̀kánà tó ti yẹ bẹ́ẹ̀ ni ọwọ́ afẹ́lẹ́ sí ìdọ́fà ṣùgbọ́n ó bà nílẹ̀ sọ́rọ̀ yìí fátà ó sì wà láàyè ìjọba bẹ́ẹ̀ kọ́ ìsìnmẹ̀ta aṣírátà ẹ́ ọ̀dọ̀ pé ìsìnmẹ̀ta ó pè ní fáìlú nàrúfọ́ àlẹ́ àlìfù ní àlámọ́tò rọ́fẹ́ ìlàgbẹ́ẹ̀kọ́ ọ ọ àti wàhùwà mọ̀bá aṣírọ́tà ẹ̀jẹ̀ mọ̀bá fúlẹ̀ mọ̀bù ní jù alàlì àti ìmọ̀ àlì ìkíni o dàrí báwa àpèlé yìí ní tọ́ọ̀lì bàtà ó pè ní tàmúyé rẹ̀ hmm. èyí náà dẹ̀sí mọ̀ pé tàmúyé zù ní ní mọ̀nsù bátìlì àtìmá inú àwọn orúkọ tó máa ń fún ní nẹ́sọ̀bù ní ẹ̀rẹ́ ẹ̀fọ́ tọ̀ kọ́kọ́ níbi kéèyàn máa kọ́ òdínkéwú ni o ọ̀yà kálẹ̀. ọsọ dị ya ti lè gbogbo ọmọ pátí accept kí ìrọ́bù mùsùlùmí ẹlẹ́sìn ya àyàn náà ni ó dọ̀ ala alámọ̀tò ìjáde wọ̀n náà naam wà wa wà wa náà ó ní wà úlù ulu àti ìṣirú náà àtàwọn Kílà àwọn àǹtí wo làǹtí ìṣòro náà? Kọ̀mùsúnà, ṣùgbọ́nà. Ẹ sákùn tí, ẹkùn tí, tí ẹ bá wé ìṣòro náà tẹ́kí lọ́kàn. Ẹ̀hẹ́n, àà. Ẹ̀hẹ́n, àà. Àwọn àǹtí rẹ̀ ní ìlú gbogbo àwọn eléyìn àwọn ni wọ́n ń pè ní múlùhákù bèlìjámọ̀í alìmọ̀dúkàrí sáàlẹ̀ òòlú múlùhákù láti dé bẹ́ẹ̀ ni ó wọ́n ti yẹn sì òòlú wọ́n sọ pé òòlú lé ilimi òòlú lé ilimi ilmi òòlú alìbàbì hum òòlú lé ilmi mo ti hum ṣe nǹkan ìmúta dá lọ́wọ́ àbí ọkàn ìgbà sùkún àyọ̀rọ̀ fún abẹ́ ẹ̀kọ́ máa sọ pé òòlù òòlù máa pè ní sábárù máa pè ní sábárù mọ̀rù fún abẹ́ ẹ̀kọ́ wọ́n alámọ́sọ lọ́pù yìí tán àlèwárò ìyá bàtà ń kéde wọ́n ní ìdánmọ́sí lẹ́yìn ẹ̀wọ́ tó lé hásù ìdámọ́yìn àlèmọ̀dákárì àtàlèmì ọ̀húwà mọ̀tọ́fà àlè ilé mi yẹn wá jẹ́ kí ni o. Ẹwárí gbogbo ọbẹ̀ rẹ̀ ṣe rọ́bù ẹni ìṣòro náà kàlàsán rẹ̀ lórí tẹ̀sán àwọn àǹtí ìṣòro náà nìyẹn. Àlàmúnà. Ọdún ń sìn àlàmúnà. Alhamdulillahi Rabbil Alamina. Ìyẹn wà lórí járì bẹ́ẹ̀. Àlẹ́ Alamina ní Mọ̀dọ́fì bìjáwọ́yìn alìmùsákàrí àtàlì mú èpè ní jáwùsákàrí sálìm lẹ́yìn ọ̀ tó bí múlẹ̀ hákù ní wà áhìlú ní àwọn ará alé wọ̀ wá bìlú ní àgbàǹlá òjò àrọ̀dú ní ilẹ̀ ọdún wọ̀ báàbù wọ́n ní sẹ́rí báàbù múlẹ̀ hákù bìjáwùsákàrí sálìm lọ́wọ́ bànúnẹ̀ bànúnẹ̀ àwọn ọmọ alìmọ́lù wálì bànúnà zinatul hayati dunya quran gan lọ́yẹ̀ kẹ́ máa fi sọ̀rọ̀ bùjù alìmọ́lù kí ni mọ́lù yẹn dúró fún bẹ́ẹ̀ mọ́bùtàdà wáwù yẹn jẹ́ kí ni atàkù bànúnẹ̀ ńkọ́ ẹ̀mí ti sọ̀kalẹ̀ ọ́ Màdúfù ni, Adífù ni, ní ìlọ́mọ́ o ẹ̀mí ti padà o hmm. màtúfù àlè àti kẹsọ́ lè kọ̀ mí kẹsọ́ pé tábì ọ̀hún lè màtúfù تابع للمرفوع تابع للمرفوع مرفوع طلع منصوب مرفوع تابع للمنصوب منصوب ẹgbẹ́ àlùmọ́lù ẹ̀ ti pè mú padà ṣe wá wò ní àtàkùn tó káàdì ọ̀hún lè lè ẹ̀lùmọ́ àtò ìgbóná sí lọ́kọ́ bá gbọ́n ẹ̀já yẹjú dáfẹ́ ẹjú kí ló ń ṣe yín kẹrẹ ẹgbẹ́ káàdì ọ̀hún lè mà tó ọ̀rùfọ̀ kó alámọ́tò ọ̀fìn yín وعليون وعليون اي أين يتري إن الأبرار لا في عليين هنا هنا العباري زناة الحياة الدنيا هذا هو مضاف الحياة الدنيا مضاف إليه أوضن فوقيبه وكوزي وعيان أوقي نماني عوض ohun tá a ròyìn náà nìtumọ̀ rẹ̀ hayatu dúníyà dúníyà sì jẹ́ títà rẹ̀ yóò sì máa gun lọ nìyẹn ẹ̀yin lẹ fàárọ̀ bògún jẹ́jẹ́ láti wíwọ̀n bá fún yín pẹ̀tọ́ tó bá lọ wí òkun lọ wà ìlìjúnà àti ìlìjúnà ìlìjún iná ìdọ̀rọ̀rọ̀ ìlìjìn ìlìjìn kí ni túmọ̀ ìlìjún nítorí pé wọ́n rí pọ́ láti bí àlà ọ̀lẹ́dálìkà ya ni ọ̀kàkàrìtì ọ̀nà tíjà tó fi kratik yínẹ̀lẹ̀ ọlọ́ bẹ́ẹ̀ nínú ṣùgbọ́n sí ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n tó ń pè ní àìlèjì òun مكان تحفظ فيه أعمال الصالحين ààyè kan ni tí wọ́n máa ń tọ́jú iṣẹ́ àwọn ẹni rẹ̀ síbẹ̀ wọn ni wọ́n máa ń kọ́ pamọ́. ó ní wọ̀ṣíbù òhù àti wọn tó bá jọ kàlìjàmọ̀ àìn bí àwọn jámù míì tàbájọ́ mẹ́sìn àti rọ́ọ̀bù wọn tó wà láyé rọ́ọ̀kùn ẹfùn ní wáò tó wà láyé nẹ́síbà àbí járì ẹfùn ní yà lágbàgbé jámù Zakari Salim là ń sọ lọ́wọ́ sọ mo dúró báyìí wọ́n fẹ́ sọ tàwọn obìnrin díjọ́ mi orí wọn bá ní ti fi sí yọ̀pẹ̀